كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ọba tí ó tún ṣe nírọ̀rùn fún wa dé ibi tá a dé yìí torí dájúdájú ó tún rọrùn síwájú sí ju tó ti kọjá lọ sẹ́yìn lọ òjò tí bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ nísìn báyìí òjò tún ti ń bẹ̀rẹ̀ kí ló ti ṣe ńlá sọ̀rọ̀ àlọ́ sọ́lá ń dẹ̀ sọ tẹ́lẹ̀ ó ní asọ́mu fi ṣìta. alaghanimati bari ganimatu bari. àwẹ̀ nínú òtútù ó ní ni látara wípé kí ni oòrùn tí ó mú gágágá àwọn tí wọ́n wà mẹ́ẹ̀dúgbòrò nísìn àwọn ni wọ́n mọ rírì ń tà ń sọ yìí wọ́n máa ń gbóná débi wípé. ọgọ́rọ̀ lọ́sàn-án wọ́n máa ń sá pamọ́ sínú báǹkì ni torí wípé kí ni ac tó wà ní báǹkì tí ó jẹ́ òtútù dáadáa tí ò sí ń ta àwọn ò rí inú báǹkì sápamọ́ sí bẹ́ẹ̀ náà sì ni ìlú alápọ̀nlé ìlú yìí madinatu nabawiya ala sahibi afdadu wàhásíkà salam salatu wa salam bẹ́ẹ̀ náà ni Madina ìlú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam náà oòrùn nísìn bẹ́ẹ̀ òṣèkó ni bẹ́ẹ̀ náà ni Maka pẹ̀lú tí wẹ́dà ń rí ìdí nísìn níbẹ̀ kò ṣeé kó ni but ọba adẹ́dà ó fún àwa ní ìkẹ́ níbí nísìn ìkẹ́ wo gbogbo ẹ̀ tutù látara títutù ni ẹ̀yin ò ní mọ rírì àwẹ̀ lọ títí bọ̀tẹ̀yìn náà tún léwu látara wípé téèyàn ò bá ṣègbìyànjú dáadáa láti mójútó ìbáàdà yọkànmọ́ ni bí ó ṣe máa fi ọ̀sán sùn ní ọmọ fòrún sùn tọ́jẹ́ wípé yóò lè fa àkóbá fún iṣẹ́ inú oṣù torí wípé ìgbìyànjú jihad inú oṣù yìí méjì ni ìkóraró lọ́sàn-án fún jíjẹ mímu ìsúnmọ́yàwó ẹni ntí ọba adẹ́dá ọ̀fẹ́ níwòkuwò ìgbọ́kúgbọ́ ìsọkúsọ ìrokúrò èyí ń gbọ́dọ̀ wà lọ́sàn pẹ̀lú kóra róòní ọba adẹ́dá ó fi ṣe sábàbí fífọ ẹ̀mí mọ́. dùnà min absorhinna àwọn obìnrin náà sọ fún ọ kí wọ́n kójú wọn ró kí wọ́n rẹjú wọn lẹ̀ torí pé kí ni ojú pọ̀nà ni kí máa wọ lọ sínú ẹ̀mí tọ́ba yẹn ti dé nínú ẹ̀mí tẹ́mi bá ti wíìkì kí ni consequence ẹ̀ ara náà ó wíìkì láti ṣètò ọlọ́run tára bá ti wíkì láti ṣètò ọlọ́run ìrẹ̀wẹ̀sì dénú aburú tí máa fà kìí ṣe kó àti mo wá sẹ́yìn rí ọmọ ké wà nínú wájú àfa rẹ̀ nínú ọ̀kan nínú àwọn sálàfù kò rẹ́jú rẹ̀ ńlẹ̀ níbi tó ti wà nílé kéwọ́ agbójú sí ọ̀tànká ó wò wò òkan fírí àfa àti rí. àbá ní sórí tó ṣe yìí <laughs> ìgbà tí aburú rẹ ọba ṣẹlẹ̀ kò ní ṣe kó o <laughs> aburú rẹ wá ṣẹlẹ̀ lóòótọ́ kò ṣe kó kí laburú tó ṣẹlẹ̀ lẹ́yìn ọdún kan sí gbàyùn kùránì tó há sórí ọgbàgbé rẹ̀ ni téèyàn bá ń sọ yìí pé àti ka Kùránì ò rọ̀hún lọ́rùn kò ṣeun bákan kò ṣe kíni wọn máa táwọn afáà máa ń sọ fún ni pé a àpẹẹrẹ orí burúkú lélẹ̀ kún fún kíni istigfar ṣíṣe wàá rẹ ju ẹ̀ ńlẹ̀ ntí ọkàn ọ má máa dá sí i. torí kí ni ìkìlọ̀ tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣe fún wa. wọ́n ní la yastaqimu imanul abd hatta yastaqima qalbu ìmánì ẹrú kò lè rinlẹ̀ kò lè dúró kò lè dúró déédéé pé ah àyàfi tẹ́mi rẹ̀ bá dúró déédéé ọkàn rẹ̀ tó dúró déédéé wala yastaqimu qalbuhu hatta yastaqima lisanu. ẹ̀mí rẹ̀ ò dẹ̀ lè dúró déédéé tí ahọ́n rẹ̀ tí ò bá dúró déédéé lórí kíni lórí zikir ló fi jẹ́ pé ńgbà tí ẹrú kan lọ bójúṣe náà sallallahu alaihi wasallam nínú àwọn sàbẹ̀ radiyallahu anhu ó ní àti ṣètò ọlọ́run ọba máa ń níhun lára bí kí ẹ̀ kán gbé àkàbà fún yẹn ni wípé kó gógun sánmọ̀ sẹ́mi pé <laughs> àpèjúwe tó lágbára kò tí ẹ̀ rọrùn lọ́rùn pàápàá òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní má jẹ́ kí ahọ́n rí ó dúró nígbà kan fún kíni fún díkìrì lọ èwo lè tọ́lọ́lá jù ń bẹ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní innal iman la yakhluqu fi jawfi ahadikum kama yakhluqu thawb fas'alu Allah an yujaddida al-imana fi qulubikum aw kama qala rasulullahi sallallahu alayhi wa sallam ìmánì máa ń fa àyà mọ́yàn nígbà àyà bá sọ sí máa ń fa àyà ẹ máa bẹ lọ́hùn ẹ máa bẹ̀ wípé kó ṣe ìmánì ní ọ̀tún kọ́ máa rí níwù rẹ̀ sígbà àyà yín gbogbo gbà kí ni máa fi rí níwù rẹ̀ díkìr díkìr. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وعلى كل شيء قدير سبحان الله وبحمده سبحان الله العظيم لا صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد má jẹ́ kúránì ọ̀wọ́n lọ́wọ́ rẹ̀ ما كا gbà máa kà wíwo ma kpọ otu esi wo ngwo bai ike ni o nka ọrọ rọgọrọgọ ara fi kan to baka lada mewa tori ogoro aburu to ba eda toro re fi juru ibi to ti bere nu kokonuro koko ojuro. Koko kò tíró kòkó ẹ̀mí rẹ̀ ró látara bẹ́ẹ̀ kí ló wá ṣe ara ò ṣe é kóró yọmọ ilé ntí tí ò ní mú tí ò dẹ̀ ní nísinmi ọwọ́ rẹ̀ ò ní tẹ o ṣùgbọ́n kò ní nísinmi ọ̀sán iṣẹ́ ọ̀sán ní Ramadan níta gbọ́dọ̀ mójútó ni. a mójútó pẹ̀lú kíni pẹ̀lú ìyẹra fún gbọ́kúgbọ́ ìsọkúsọ ìwòkúwò tí ó bí ròkúrò kọ́mọ̀ bá a ṣe kíni kọ́mọ̀ bá a bí ṣekúṣe àkùrọ̀ àrò fún báyìí lọ. nǹkan kan wá ń bẹ tí máa jẹ́ kí ó tètè lápá kíni. ìkóraró fóúnjẹ jíjẹ àti mímu ìmọ̀ rọyàn gbogbo àwọn oríkèéríkè yóò rọ̀ ọ́ yóò kápá rẹ̀ lójíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá mi sọ pé alayka bi fa innahu la mithlu la á àwẹ̀ dọwọ́ rẹ̀ ọdọwọ́ rẹ̀ má gba àwẹ̀ kò sí nǹkan tó rí bí àwẹ̀ láti fi kóyàn rò torí nígbà tó bá ti di pé kò sí jíjẹ kò sí mímu ó àṣetánì tí ń sàn nínú ara rẹ kò rí mímú ara ni òun náà torí pé kí ni kí ló ṣe lọ́rọ̀ àṣàlá sọ ó ní máa sàn nínú ẹ̀jẹ̀ wa ni táàrí tó máa sàn ní bí ẹ̀jẹ̀ nínú ara wa tá a bá wá fara ní látara wípé jíjẹ mímu ò sí mbẹ àwọn ojúpọ̀nà tó ti lè tì wá lọ́nà yẹn kí ni ó ṣẹlẹ̀ attempt àti wo òkè gan kò àti sọ̀rọ̀ gan nira nífi bí àǹtí ọ̀gbádùn gan tó rí pọ̀n pé eléyìí ọ̀gbádùn dáadáa fi lẹ̀ mọ́ ń gbá àwẹ̀ àwẹ̀ wà ń ta Ramadan wà ń ta fi mí lẹ̀ torí pé kíni <laughs> àṣetáni rẹ̀ ró ń jẹjẹ kò rómi mu kò ní fìd kò ní fìd kì wá ṣe yún nìkan wọ́n fẹ́ ká parí rẹ̀ lóru pẹ̀lú kíni pẹ̀lú tarawih dosage ni tọ́jẹ́ pé ó gbọ́dọ̀ pé kíni ìdí tó fi gbọ́dọ̀ pé látara dídìde lóru kíkí tarawih bó ṣe yẹ ká kí nǹkan kan àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ èyàn ó dẹni rí ó kúrò nínú fáìlì ó kọ̀ọ̀rẹ́ ó kúrò nínú fáìlì àwọn èèyàn kéèyàn ó dẹni rí ẹni tó jẹ́ wípé tó ti gbọ́rọ̀ ọlọ́run ọba yóò mọ lápá lára rẹ̀ mọ yóò mọ wù ú ṣe kì í ṣe yẹn nìkan. àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ń di ọ̀mọ́lẹ̀ tí ò jẹ́ o lè múùfù lọ sókè yọ máa jábọ́ tí ń bá ti ń jábọ́ ìwọ náà máa fírì. kì í ṣèyún nìkan yóò mú ọ ní ìsúnmọ́ba dẹ́dà o ti súnmọ́ pẹ̀lú tó o ṣe lọ́sàn ta lẹ́yìn tó ń ṣeun yóò wá sí kí yóò dé ládé yóò stamp ẹ̀ lójíṣẹ́ ní sísan àṣàlám fi sọ wípé mọ̀kànfìràtù lè ṣe yíyàt ẹ máa mú kí ẹ máa pa ẹ̀ṣẹ̀ rẹ fún yàn wà kórbẹ́tù ìlọ́lọ́ ọmọ mú yàn súnmọ́ bá dẹ́dà ẹni ti nírí sí súnmọ́ bá dẹ́dà à <laughs> kò fi yé wa dáadáa. orí sísún mọ́ kámẹ́tì ẹ̀ wípé pírẹ́sidẹ́ǹtì nìsí kó jẹ́ nínú àwọn abẹnugan ti ń bẹ lókè tó wípé agbára wà lọ́wọ́ rẹ̀ pé sọ ti pírẹ́sidẹ́ǹtì àwọn míì tí ń bẹ tí wọ́n súnmọ́ wọn gan agbára agbára ọlá ń bẹ wọn gan sọ ti Nàìjíríà gan agbára ti ń bẹ fún ọ lágbára ju ti ẹ torí sọ pé amẹ́ríkà àwọn checks kọ̀ọ̀kan wà tó jẹ́ pé òun kò lè ṣe bó bá ṣe wọ́n ti nàìjíríà á. tí ẹni tí ò bá nípa ẹ ọlọ́run ọba bá fi wà ń ewu ni àwọn abá fi sọ pé rárá a gbọ́dọ̀ fi ilẹ̀ fún fún wọn àgbàdá ni tá a bá tí ò bá fi ní jẹ́ pọ́wọ́ wa ni ó wà á fi àwọn èèkàn sọ̀rọ̀ àǹdí ẹ̀ tó yẹ pé ẹni tó bá wà ń bẹ̀ òní lè ṣe bó ṣe wù á gbẹ̀yàwó sùsùn tó ní kí wọ́n pa odindi ìlú kan run wọ́n dẹ̀ parun omi mi kàn ọ̀dẹ̀ ṣẹlẹ̀ láti ìgbà náà sísìsì kí ló ṣẹlẹ̀ wọ́n ṣe àkó tó tún ṣe kí ló tún ẹ̀ tún pa mí run káyọ̀ fi mọ̀ bí mo ṣe tónu o ẹni tó bá tó kó gbé mú ṣe ẹ̀rí mú gbé ẹ̀rí mú gbé tó fi ṣe gbogbo eléyìí wọ́n ti ṣe ń tó jù bẹ́ẹ̀ lọ bọ̀dé nígbà mùsùlùmí wà ń bẹ̀ òun wò pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kí ni fà ah, òun wò pé òun ọjà bọ̀ fọba adẹ́dà torí pé òun ọjà bọ̀ òun òun ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọwọ́ díẹ̀ ti ń ṣe òun gan ẹ̀rú yìí ń bà wípé á ah, lòun ó ṣe ṣàkáùntì bá fẹ́ nu bá fẹ́ ká lóponu èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. tẹ́mì téèyàn ọba tẹ́mì tẹ́mì ara rẹ̀ ewu ni mùsùlùmí máa tẹ́mì ara rẹ̀ títòru ìbákun yóò rọyàn tọ́ba wa rọyàn kí ni sọ̀yàn dà abdullah alladhina yamshuna ala al-ardi hawnan. وإذا خاطبهم الجاهلون قالوا سلام kése pé kò agbara agbára láti ṣe ṣùgbọ́n <laughs> ta nígbà mo bá fẹ́ ṣàkáǹdì bó o ní ṣèṣe sí yọ apá lọ́lọ́ fún tí wọ́n ń ṣeun ọba adẹ́dà yóò wá mú ní wó fún ní àgbéga àgbéga wo táyé gbogbo ohun tí ọba adẹ́dà dá yóò sọ pé kó máa sìn yín ló fi jẹ́ rí pé ọ̀nà kan ṣoṣo téèyàn lè gbà tí nǹkan ó fi rọ̀ òní pé kí ni ká tún àárín wa àtọba adẹ́dà sí. bóòlù àṣẹ tún ṣe bóòlù ojú òṣè ní tìyà ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kò sí ti fún yàn ní ikhlas láyé bí àwẹ̀ gbígbà. ẹni tẹ́nìkan bá sọ fún ọ nísìnyí pé mò ń gbà wẹ̀ fún ẹ wọ́n náà ma ọjọ́ ìwọ kan mọ̀ òbí ilé tàn èmi lè lé èrò pò ń tàn torí o ní control lórí rẹ̀ ó sapamọ́ ó jẹun ó mu mi ó ṣe ndí ó ò ní. what ọmọ gàfẹ́ tí ò gbádùn gan kò ní í ṣe bẹ́ẹ̀ nínú àwẹ̀ àwẹ̀ Ramadan pàápàá jùlọ ọmọ ògbé ah rárá àwẹ̀ wa ń ta ikhlas ọmọ rìn lè sí nínú oṣù oṣù Ramadan twenty ń bá ń gbààwẹ̀ lọ́ba adẹ́dà fi sọ wípé èmi ni mo máa ń ti ń gbà èmi ní sẹ̀sán rẹ̀ kí ló túmọ̀ sí mu ẹni tó ń gbààwẹ̀ yóò mọ̀ nínú ọkàn rẹ̀ pé níjọ́ kan ní ọjọ́ kan òun pàdé ọba adẹ́dà kí ló túmọ̀ sí mu tá a bá kú tán àjínde tá a bá jínde tán iná wà àlìjánná wà ìkẹ́ wà ìyà wà kọ́lọ́hún ó ṣe tiwa níkẹ́ kọ́mọ́ ṣe tiwa níyà ṣeun ó ti kó gbogbo gbàgbọ́ ìsọ́kàn fún mùsùlùmí tí wọ́n máa darí ọ̀rọ̀ rẹ̀ kí ló jíṣẹ́ lára sọ onídùnnú méjì ní ń bẹ fáráwọ̀ tó bá fẹ́ tó bá sínú Ah, alhamdulilah àti bàtò níjàlẹ̀ kínú ṣokòrò ìdúpẹ́ àwẹ̀ máa mú kéèyàn dúpẹ́ yìí máa mú wa alhamdulilah àtòní tún ti lọ àwọn ìdúpẹ́ o àbí ń gbó la bẹ̀rẹ̀ náà tòní tún ti lọ èyí máa ṣe bá ẹni tó bá dúpẹ́ fọba rẹ̀ dà kí ní àlùkáwà ní tó ṣe ó ní yọ gbà la in shakartum la azidannakum. àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé wa tá a mọ̀ là ń dọ́gbọ́n sọ fún wa yìí o gbàtọ́ ṣẹlẹ̀ lágbà àbẹ̀rẹ̀ àdúpẹ́ ààrí bí ń ṣe ń rọrùn sí i lọ àbí ò rọrùn má ààrí ṣe ń rọrùn sí i lọ gbogbo ìgbésí ayé wa bá ń bá ń lò bẹ́ẹ̀ bí ó ṣe máa rí náà nù. làwọn afáàmọ́ fi sọ yí pé fi gbogbo ògbésẹ́ ayé ìwò rẹ jẹ́ Ramadan kọ́ọ̀nù rẹ ó lè ba àjọdún yídì nǹkan túmọ̀ sí gbogbo ògbésẹ́ ayé ìwò tó ń bá ń lò bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀sìn ìwẹ̀ náà wọ́n sọ pé ó ṣe kínní ó ṣe kínní ó ṣe kínní ìpáyé ó tún mọ́ bàbá pé àbẹ̀lọ́ngbà àbí ọgbà torí pé ńgbà tó fi omi sí mú nígbà tó yẹ pé ọkọjá sí kínní nígbà tó nígbà tó ń tàlùwàlà omi bọ́yá ọmọ bọ́yá ọkọjá sọ ẹ̀rọ ọmọ bá ọ bákan òfìjì bí ńgbà tó abáfẹ́ sundá ní sọ ọba sọmu wọ tẹ́lẹ̀ tẹ̀ ọ̀rọ̀ wọ́sọ̀bẹ̀tẹ̀ àjẹ kíláàfì kún inṣàlá tó fẹ́ àtúnfi gbogbo ẹ̀ lẹ́lẹ́ lọ́wọ́. gbogbo ń dá ṣe bá fẹ́ ni o dákun o kò wá sí tí ọba adẹ́dà fi dáhùn tí fi tètè dáhùn tí ọba èèyàn ẹrú bá ń béèrè lọ́wọ́ rẹ̀ tó tó bá wọn o ṣe ṣe ṣe ṣe ṣe tún nítọ̀ wọ ọba adẹ́dà <laughs> ibi tí ká mi pa ibi tí ká mi pa iká mi tọ́kamọdé ni ibi tí pa mi tọ́kamọdé ni yòókù tọ́ <laughs> bá ń fi mọ́tò mọ́tò rẹ̀ gbà bẹ́ẹ̀ o. òru wa wọn ò fẹ́ ká fi ṣeré ká pa méjèèjì pọ̀ ká fún méjèèjì ní ẹ̀tọ́ rẹ̀ pàápàá jùlọ nínú oṣù kíṣẹ́ wọn ó lè bá kó lè bá lápá lára yóò lápá lórí ẹ̀mí yóò lápá lórí ara wa kí ni ó bí á wá di àtúnbí. pọtí nǹkan kan wà lára ẹ̀dá kára kéèdà tètè máa wá pé àti àsìnmi máa wò pé ah o ti ń lọ o ti ń lọ ọ̀rọ̀ ọdún bó o láti ṣe rárá kí ló jíṣẹ́ lásán àṣàlám sí sọ wọ́n ní alẹ́ amal bil ìgbẹ̀yìn lè níṣẹ́ èèyàn máa ṣe bọ̀ ní dáadáa tí ò bá di dáadáa kó kún fún ìbẹ́lọ́mọba kò ní gúnlẹ̀ dáadáa àádẹ́rẹ́ yẹn tí wọ́n máa wọ pé ah ṣé bí Ramadan náà ó sì máa lọ ní tóun ò ní ṣe nǹkan kan pàápàá ó dẹ̀ túbá ó túbá tán ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe gbogbo ẹ̀ pàápàá pé gbogbo tóun ò tí ì ṣe lẹ́yìn kóun ọ̀ya tètè mú kó tó lọ yóò dẹ̀ fara rẹ̀ sóríire. So tí ń bọ̀ wájú fún wa nínú oṣù yìí kọ́ba adẹ́dàjẹ́ ọ́ dáa ju ètò ti kọjá lọ lọ kọ́ wa máa dà síbẹ̀ nínú àna ọba adẹ́dà pẹ̀lú ògo rẹ̀ ahadi ti ń bọ̀ àwẹ̀ òdì mélòó náà gbẹdọ̀gún last lap láàmú ilé. La kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá máa ń ṣe tó bá ti di last lap wọ́n ní shaddal mazra ìmọ̀ ìmọ̀ dira rẹ̀ lámúrì bí kan sọ wípé èèyàn ó fún jà yóò wá yóò fún jà dáadáa balagan èèyàn ní wípé ntí ń bá ń ṣe. kọ̀ ní ti dáadáa gbogbo òun ṣe sí rẹ̀ sì wẹ̀ dáadáa ni iṣẹ́ rẹ̀ ti ń bá bọ̀ yóò tó ọ̀wá múra sí ju ti tẹ́lẹ̀ lọ débi wípé wọ́n ní kò ní fi àwọn aráàánú rẹ̀ rẹ̀ lẹ̀ àtọmọdé àtàgbà yóò jí wọn ní o ti dé o òru yìí èso òru tá fi ṣeré o ọ̀ya ká kí gbogbo wa máa pariwo ká máa képe torí pé kí ni tá a bá ṣe kò ń gé àsìkò kan nínú àwọn òru gbẹ̀yìn yìí ó ṣe déédéé ìbáàdà tó ju ọgọ́rùn lọ́nà ọgọ́rin ó lé sí lọ. àwọn afárá rahimahumullah wàhafazada aya wọ̀rọ̀ ahù wọ́n ní torí wípé tó nǹka bá ti dé alf lọ́dọ̀ lárúbáwá nígbà yẹn wọ́n mọ̀ pé ah eléyìí ti kẹ̀mẹ̀mẹ̀ lọ́ba adẹ́dà fi mú wa pé alf torí kò sọ pé òpin rẹ̀ ní alf ó ní khair ní mí alf ṣáà wípé. Laylatul Qadri tá à ń sọ téèyàn bá fo ọlọ́run ọba bá fi yẹn ṣe kóńgé orí rẹ̀ ó ní ìbádàánú rẹ̀ khair min alfi shahr ọlọ́lá ju ìbádà téèyàn ṣe fi ẹgbẹ̀rún oṣù ṣe lọ ọdún mélòó láàrin inú ẹgbẹ̀rún oṣù eighty three years four months ọba adẹ́dà ní ọlọ́lá jù bẹ́ẹ̀ lọ torí pé kíni kí ló yíṣẹ́ lásán àṣàlám sọ ó ní amaru ummati ma bayna sittin wa sab'in wa aqallu man yujawizu zalik average age àwọn ọmọlẹ́yìn mi between sixty and seventy ni èyí tó kéré nu wọn ni ó kọjá seventy síbẹ̀ kọ́ àwọn tí wọ́n kọjá seventy mélòó la rí ládùúgbò. ìbádà ni wọ́n sọ o wọ́n sọ pé irun wọ́n sọ pé àwẹ̀ wọ́n sọ pé náfìlà rárá gbogbo ìbádà tó fi eighty three years ṣe ó tún lé sí ó jù bẹ́ẹ̀ lọ ó tún jù bẹ́ẹ̀ lọ òjíṣẹ́ náà sàásán náà sọ ọlọ́run bá fi ran nínú Quran kí ni practicalization rẹ̀ tọ́ba ti. yóò tún mọ àtàgbà ọtọmọdé yóò dì débi wípé wọ́n ní ó gbé tàràwí ńjọ́ kan rí ọ̀kan nínú àwọn òru mo gbé tàràwí àwọn ọ̀ràn létí ni pé sàárì ó bàbá sàárì sọ àní jẹ sàárì lẹ́ni ni nígbà tó bẹ̀rẹ̀ sí fagùn àwọn náà mọ̀ sojú kòkòrò rẹ̀ ìdí tá a fi mú gbogbo eléyìí wá tó bá ṣẹlẹ̀ nínú èyíkéyìí nínú àwọn mọ̀sájìdì wa kínú wọn máa dùn ní wípé ah, àwa náà ń jọ tòjíṣẹ́ lásàlàsàlà ìwọ ọba adẹ́dà bó o ṣe fi ráhàmà sí ti òjíṣẹ́ yẹn sallallahu alaihi wa alihi wasallam wasallam mọ́sà fi ráhàmà sí tiwa náà kéde ń dáhà máa sọ pé ah kí ló wá ṣe ìmámù lẹ́nì rárá kínú wọn máa dùn ah ká mọ̀ máa rò wípé ah láyé tòjíṣẹ́ lásàlàsàlà ni ìwà tá a wà ní ìsinsẹ́ mọ̀ pé rárá àwáwí wọn ọba adẹ́dẹ́ ò ní í gbà á àwọn àkẹ́ ìgbádùn táwọn arí ní ìsìn àwọn ò a ah, ṣebí ní ìsìn wọ́n tún ti mú yàtọ̀ sí plane kèsè gbogbo èèyàn ló ní plane láti wọ bàálù láti Madina wá sí Maka láti wá ṣe umrah tàbí hajj àbí wọ́n tún ti ṣe ti ọkọ̀ tírẹ̀nì ní ìsìn. tó jẹ́ pé láàrin awa kan sí mélòó kan ọkàn láàrin sí mọ́kà ni bẹ́ẹ̀ náà ní mọ́tò ńgbà táwọn fi ṣe ṣé wọ́n gbogbo èèyàn ẹni tí ó rìn rìnrìn ẹni tí ó gẹ̀ẹ́sìn ẹni tó bá mọ̀ pé ẹ̀sìn àti ràkún fi ṣe é ṣe kó tíra rẹ̀ wò ìmọ̀ tètè ọ báyìí ọmọ tí wọ́n fi pa yẹn tó o bá gùn láti bí lọ sí kọ̀tù tó gùn lọ tó gùn bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta <laughs> ikùn rẹ̀ ó ti tètè kò oúnjẹ inú rẹ̀ ó tètè dà bẹ́ẹ̀ni tó bá sọ̀kalẹ̀ oúnjẹ kísà nínú oúnjẹ so má fi má tẹ̀ fi tẹ̀sùn rẹ̀ pé ṣé bí wọ́n gẹ̀ sí ṣé bí wọ́n gun àkúnmí rárá eyín gan stress tó mú wá ṣé yóò tàbí tinú plane yóò tàbí inú mọ́tò mọ́tò tí wọ́n tún sí èsì rẹ̀ lẹ́ẹ̀ ẹ gbogbo rẹ̀ nísìn ìgbádùn ni. nẹ́ẹ̀mà káwa máa rò yawma la tus'alun thumma